àwọn challenge tó wà láwùjọ tá à ń face lọ́wọ́ polygamy issue wà mẹ́ẹ̀ kọ̀rọ́kọ ẹni tó sì tó nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ ó ti níyàwó ńlé ìyàwó tó nílé náà ní problem sọ wà lé kúnlé ni àbí ọ̀rọ̀ wọn ti wọ̀ ìyá tó wà ńlé lónìí irọ́ o ọ gbọ́dọ̀ gbé nìkankan wá bí o èmi ò sì níbà kẹ́nìkan fẹ́ kọ́ mi o àwọn méjèèjì wọ́n rọ́ǹgì àbí wọ́n rọ́ǹgì wọ́n rọ́ǹgì lópin ìgbà tágbára bá ń bẹ lọ́wọ́ àfáà tágbàdà wá sàlàyé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wafawaidu ta'addudi kathira àǹfààní tó wà nínú polygamy nínú Islam ti wà yìí a sọ̀rọ̀ polygamy àwọn abọ̀rìṣà a sọ̀rọ̀ polygamy àwọn òyìnbó a sọ̀rọ̀ polygamy àwọn tí ò lẹ́sìn àǹfààní tó wà nínú polygamy àwọn alùsùnà tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n sì lágbóyè sí tí wọ́n ń ṣe tí wọ́n sì gbà fún ọlọ́run ọba Allah ọ̀pọ̀ fi kulli zamani wa makani polygamy tá a wá wí yìí oyè káfíyàwó jẹyọ kan lọ wọ́n ní yóò máa wúlò fáwùjọ oyè ní gbogbo ìgbà àti ní gbogbo àyè àti ní gbogbo ìlú táyọ̀ fi parẹ́ ni. Saudi Arabia nílùú ẹ̀sìn tó jẹ́ Maka àti Madina nínú iṣu tó lágbára lọ́rùn wọn ń sọ̀rọ̀ polygamy ni àwọn divorce divorce ti pọ̀ rẹpẹtẹ àwọn opó ti pọ̀ rẹpẹtẹ àwọn ọmọge náà ti ń pọ̀ díẹ̀ díẹ̀ àwọn ọkùnrin sì kéré ju àwọn obìnrin lọ iṣu ńlá ni ní USA iṣu ńlá ni ní UK iṣu ńlá ni ní Australia iṣu ńlá ni ní Nàìjíríà iṣu ńlá ni nílẹ̀ Yorùbá níbí torí àṣetáni ló gbé aburú yẹn rù ipe ìtọ́lọ́wọ́n bá ní ọ̀tọ̀hún kọ̀tọ́ o ẹ má wàá gbà fọlọ́ nínú àwọn àǹfààní tó wà fún ta'adudu zawjat àta'adudu rahmatun lè rọ́fì mọ́ adáàtìlẹ̀ anisat wọ́n lè ti kọ̀ dàrú ni pé Ọlọ́run fi káfẹ́yàwó jẹyọ ọ̀kan lọ Ọlọ́run fi ṣàánú fún àwọn obìnrin tí wọn ò ní rọ́kọ nígbà tí gbogbo àwọn ọkùnrin bá mú ìyàwó kọ̀ọ̀kan nítorí pé lèkẹ́sìlá àti àdàdìhìn àwọn ni wọ́n pọ̀ jù láyé tí kálukú bá wá mẹ́yọ kọ̀ọ̀kan èyí tí ó wá ṣẹlẹ̀ ni pé yóò wá ṣẹ́kù àwọn tí ó pọ̀ tí wọn ò ní lọ́kọ ta ni ó wá máa tọ́jú wọn ta ni ó máa súnmọ́ wọn ta ni ó máa wá wọn bákan méjì ni inú kún ó di aṣẹ́wó tọ́jẹ́ pé àwọn ọkùnrin tẹ́níyàwó ńlẹ́yìn náà ni wọ́n tún máa padà yà wọ́n lálẹ́ àbí kí wọ́n sì wà pẹ̀lú ẹ̀sìn kí wọ́n rọ́jú kára ọmọ wa ni wọ́n láì lọ́kọ ká máa wá sunkún ká máa ní ọ̀sà látara ìrònú ká máa ní high blood pressure. àwọn èèyàn ń bẹ nínú ilé báyìí tọ́jẹ́ pé bẹ́yìn bá ń rẹ́rìn nínú ilé àwọn ọ̀rẹ́ rìn kò sí lọ́kọ kankan rí ọ̀kan rí náà ni nígbà wọn ti pọ̀ nílé ayé wọ́n máa pọ̀ gan-an kí ni kí ni kí ni solution solution náà ni pé àwa ta ẹlẹ́yẹ kọ̀ọ̀kan yẹn ká mú kọ̀ọ̀kan sí bàtà fi mú kọ̀ọ̀kan sí wọ́n ti fúyẹ́ nílẹ̀ tí wọ́n bá tún kù á tún mú kọ̀ọ̀kan sí bàtà àti tún mú kọ̀ọ̀kan sí wọ́n ti fún yẹn lẹ̀ nígbà tá a bá fi kó mẹ́rin mẹ́rin gbogbo àwọn tá a wí kálukó tìrì gbígbà. Allahu akbar ọ̀rọ̀ ńlá ni o ẹni kà lọ́mọ o nítorí náà rí yẹ wàlá ẹni tọ́ka lọ́mọ ẹni tọ́ka ló ṣe kí ni bí èsì ń sọ lọ́wọ́ yìí ẹni tó kàn mọ̀ pé n ti sọ ọkọ̀ rẹ ti. afaawa abdullahi ibn abbas ọwọ́ aṣọ fún sa'id ọmọ jubair ó ní wọ sa'id tasawwad dákun fẹ́yàwó méjì mẹ́ta fàyínà khayra adìl ummati akitharu anisa ó ní torí pé nínú dáadáa tọ́lá wọn bá ṣe fún àlùmọ̀ yìí òun náà ni pé obìnrin wọn pọ̀ ju ọkùnrin wọn lọ bí ó sì ṣe máa rí táyọ̀ fi parẹ́ nù ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé gan oye ibi táwọn obìnrin ọ̀pọ̀ dé ọkùnrin kọ̀ọ̀kan yóò máa fẹ́ yàwó fifty fifty wọ́n sì tún ṣẹ́kù wọ́n kàn máa pọ̀ sí ni ṣé láwọn tí wọ́n tún pọ̀ tó di two thousand and nineteen wọ́n tún pọ̀ ju two thousand and eighteen lọ tó di two thousand and twenty àwọn obìnrin tún pọ̀ ju two thousand and eighteen lọ bí ó ṣe máa rí lọ́nu sí tó fi dìgbẹ̀yìn ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lánàá lásìkò tí abúlábùnà bá ti ń sọ̀rọ̀ yìí àwọn obìnrin pọ̀ ju àwọn ọkùnrin lọ nísìnyí náà lé ní àwọn obìnrin pọ̀ ju wa lọ àtàdúdú ẹ̀yọ́ máa yá mi polygamy ni'matun linnisa allati tuwfi azwajuhun wọ́n ní ọlọ́run bá gbé polygamy kalẹ̀ káfẹ́yàwó ẹyọ kan lọ ọlọ́run gbé kalẹ̀ ó fi ṣàánú ó fi ṣe ìkẹ́ ó fi ṣe ìnumi fìtínà kúrò lójú yàn fún àwọn tí ọkọ wọn jáde láyé àwọn opó àwọn opó tá a wá wí yìí anabi tí sọ̀rọ̀ nípa wọn anabi náà sáyà alàlẹ́ àdìmálàtì wal miskini kal mujahidi fi sabilillah àlejò ilé ẹni tí bá ń ṣe gbìyànjú bí yóò ṣe rọrùn bí ayé yóò ṣe rọrùn fógbó ara tí yóò fi rọrùn náà ni pé kéèyàn ọfẹ ànábì ló ń tọ̀hún bí ìgbà wà lójú ogun ẹ̀sìn tí ń jagun ẹ̀sìn umu salama ṣe bí ọkọ rẹ̀ kú abu salama kú umu salama ń rojọ́ káàkiri pé ọkọ òun lọ ọkọ òun lọ ta ní ọ̀fẹ́ òun ta ló dá bí abu salama lérí ilẹ̀ ọlọ́ o rojọ́ yìí débi tó fi ròó lọ́dọ̀ àwọn ìyàwó ànábì títí tá ànábì náà fi gbọ́ ànábì ní kọ́ máa lọ Allahumma ajirni في musibati wa akhlifni khayran minha ọlọ́run ọba o mayesa lami níbi fìtínà tó kàn mí yìí wàá fún mi ní oore tó ju èyí tó bọ́ lọ Umu Salama ń ṣàdúrà ó sì nígbàgbọ́ ọkàn wájọ kan náà ní bábẹ̀ sí rojọ́ là nẹ́bí bá ní Umu Salama ọ̀dà èmi ọ̀dà ọlọ́run ọba ti fún ọ tó dáa ju lọ ó ní ta ní Madina yìí anábì ní èmi Muhammad fi ọ. Ah, Umu Salama ni òun dìyàwó Rasul àdúrà yẹn ẹni tọ́lọ̀ ń fún ó lórí ibi ẹni tọ́lọ̀ àbẹ́lọ̀ ń fún tọ́ba ti lùsì kankan tó sọ kankan nù àdúrà tó máa ṣe nìyẹn èyí tọ́lọ̀ ń fi rọ́pò fún ọ yóò ju ìtọ́sọ nù lọ. Allahumma akhlifni fi musibati Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha lọ́ọ̀lì kàdúrà náà ọ̀wà ní citadel tí nǹkan bá ti bọ́ bọ́ lọ́wọ́ sákàdúrà ni ọlọ́run wa fún ní ìtì Sauda opó ni lẹ́yìn gbàtí Khadija kú ànábìfẹ́ ni gbogbo aláṣẹ wa nínú gbọ̀n yín ṣòkòtò ní ọkọjá kókó ẹsẹ̀ yìí bá a ṣe ń ṣe súnà yìí náà ní ká máa ṣe súnà míì wọ́n mọ̀ jẹ́ pé súnà kan la wà wà pámánẹ́ǹtì lélẹ́rí wọ́n ní ká máa kọ́ṣe ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní bẹ́ẹ̀ bá wá ní opó ní wọ́n wá yẹrí wípé ah labarẹ́ lomi nígbà tí ọ̀dọ́ wa fi opó àwọn olókùn tí wọ́n fẹ́ àwọn tí wọ́n níyàwó lé náà wọ́n tún mú kọ̀ọ̀kan kùn hadhihi albalaya la ya'rifuha illa almusaba wọn náà dánwò tí ń bẹ lẹ̀ yẹn nìkan kan ò lè mọ̀ bó ṣe tó lára àwọn èèyàn àfàwọn tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí. zuru buyutal aramila ẹ gbìyànjú ẹ lu àwọn pol lẹ́nu gbọ́rọ̀ ìyá kan wọn ló dòkólẹ̀ ìyá yẹn wá ń sọ pé polygamy tẹ̀sìn mọ́ wá yẹn oore ni o àmọ́gbàtọ́kọ̀ òun bẹ láyé òun ọ̀mọ̀pọ̀ oore ni torí òun ò jẹ́ ó lẹ́lòmíì níṣẹ́jú lòun wá wà nípò opó lòun wá mọ̀ pé a kò dáa fún obìnrin kọ́ mọ̀ lọ́kọ̀. wọ́n ní li'anna rijala yata'arraduna lil halaki akthar min an-nisa wọ́n ní àwọn ọkùnrin wọ́n sábà máa ń tètè kú lọ́pọ̀lọpọ̀ gbà ju àwọn obìnrin lọ látara pé àwọn ni soldiers tí wọ́n ń jagun tógun bá ti pa wọ́n wọ́n ti kú ní ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń ṣiṣẹ́ tó lágbára jù àwọn ni wọ́n ń tètè kú èyí tí ń gbẹ́ kànga ni o èyí tí ń faná ni o èyí tí ń wọkọ̀ ojú omi èyí tí ń travel tí ń wa tírélà ká wọ́n ní gbogbo àwọn ọkùnrin yìí tí wọ́n bá wá jáde láyé tán wọ́n fi àwọn obìnrin lẹ̀ àwọn obìnrin tí wọ́n fi yára wọn náà ni wọ́n nígbà táwọn ọ̀dọ́ ọba fẹ́ wọn àwọn wo ni wọ́n fẹ́ wọn àwọn tí wọ́n ní méjì mẹ́ta wọ́n mú kọ̀ọ̀kan wọ́n fi numi omi ojú wọ́n fi numi ojú wọn torí àwọn opó ẹni tí ń sọ pé polygamy ọ̀dà ni torí ìgbà tó bá dopó lọ́lọ́wọ́n bá fi ní káwé ẹni tí ó fẹ́ mọ̀sán-tán arákùnrin kan fún yín tó lọ́kọ̀ òun nífẹ̀ẹ́ yàwó láyé tó ń bá ṣe wà láyé ọkọ náà wá kú láìpẹ́ nígbà ọkọ kú tán ó ṣe ìdà tán lọ́ba wọlé lọ́ba wọ pé òun nídìí ọkùnrin àwọn àfáà tí wọ́n ń bẹ̀ ẹ́ lánàá pé kọ́jí kọ́kọ́ rẹ̀ ọ̀fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ ọwọ́ lọ́lẹ́ bá àwọn àfáà yẹn pé ká bá wọn wọ́kọ̀ àwọn wá sọ fún pé ah àwọn àyà tó wà nílé gbogbo àwọn jẹ̀mọ́ kò sẹ́ni tí ó gbà sọmọ pé wọn náà gbà níjọ́ kìíní àná nígbà wa dé lẹ́nsìn olóhùn tó ṣe wàá mọ̀ pé ọ̀dà kéèyàn ọmọ gbà ní nígbà òyì wọn tán lọ tó gbà ẹ̀sìn wa sẹ́tẹ̀yìn bá ti mọ tọ́wá sí láyé ayé yìí ò ní nípa lọ́dọ̀ ẹ̀ ọmọ tọ́wá sí láyé kó jí kó kírun ọwọ́ kírun tán kó wá jíjẹ mú kó sì jẹun kó sùn tọ́ba sì sùn tán kó o sì wọ sàárè kọ́ ọmọ lọ́rùn sórí gbogbo tó wà nílé ayé tó ń dìbò báyìí òfurufú gbádà ni òfurufú gbádà ni ilé ayé tí wọn àṣù ẹ̀rẹ́ kó ọ̀ọ́dọ̀la gbogbo tó gbódúlé ní dúkìá àtọwọ́ tó fi pamọ́ church ẹnìkan tó promise ẹ pé lẹ́yìn one minute yóò máa jẹ́ tiẹ̀ lọ́wọ́ fẹ́ parẹ́ nítorí pé wọ́n fẹ́ yàwó lé ọ àmọ́ màá parẹ́ ẹ̀ ọmọ yìí sì gan ọ̀rọ̀ kékeré ó fúyẹ́ wá ọlọ́run sì ní bí ọ nípa ayẹ ẹ̀sìn ni ó bí ọlọ́run nínú àǹfààní polygamy àtàdúdú musaadatu lil mutallaqat gbogbo àwọn obìnrin tí wọ́n ṣe léyà ó rè pé èèyàn dáadáa lọkùnrin yẹn nígbà tó ti wá wọlé ó wá rí i pé olórí ibú gbà ní fàwọ̀rajà ni ó wá rí i pé àfikún òun kò nínú márèèjì yẹn tó o máa mọ̀ pé ilé ayé tó ń wáyé òun ní dáadáa ṣe òun ò mọ̀ pé kékerùn òun ò mọ̀ pé olè ní òun ò mọ̀ pé ẹlẹ́bọ ní olóṣà ní wọn mọ̀ pé ẹni tí máa ń lu ìyàwó bí gbàtẹ́yìn bá ń ja bọ́ọ̀sì ni arákùnrin yìí dìfọ́sí ni i mean arábìnrin yìí dìfọ́sí ọwọ́ kò nu marriage àbọ̀kọ yẹn dà lọ́kọ lẹ̀ wípé wo wọ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ yìí kò lè bára wọn mu o sábà pé dìfọ́sí yìí ti ní problem láwùjọ wa ó lè jẹ́ ọmọ twenty five years ó lè jẹ́ ọmọ thirty years ó lè jẹ́ ọmọ forty years ó láti marry ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ díẹ̀ lẹ́ẹ̀rí ni wọn tí ó lóun fẹ́ fẹ́ dìfọ́sí kọ́dà kọ́ mọ́ ti bímọ yóò ní sọ ọtá ti lọ bìkan bọ̀ hmm. òun ọ̀fẹ́ tó kún bọ̀ òun fẹ́ fẹ́ tí a rọba ni nítorí òun fẹ́ fẹ́ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn máa wá yẹrí especially tó bá ti lọ́mọ lọ́wọ́ ipe bukata. lẹ́yìn náà àwọn ọmọ tó ṣe fún ọkọ rẹ̀ tó fi lé jáde kó máa jẹ́ pé ọkọ rẹ̀ máa wá bá wọn yọ máa wá dáhùn lọ́nà àtọ́wájẹ́ pé okó bá ní sàmà ọkọ rẹ̀ ti kú pátápátá kò lè wáyé má ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ń yẹrí àwọn afáàní tọ́dọ̀ bá wá yẹrí tó sì jẹ́ pé àwọn obìnrin yìí náà àwọn ara wa náà ni wọ́n ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn sáwọn ta níyàwó ẹ̀yà òkan méjì sáwọn náà tó yẹrí ni báwọn náà bá yẹrí kí ni yóò padà ṣẹlẹ̀ sáwọn arábìnrin rahmatalahun ọlọ́run fi ṣe àánú fún wọn àwọn táwa níyàwó kọ̀ọ̀kan méjì méjì àwọn aha wọn dìfọ́ sí ìsọwọ́ àwọn náà fi gbégbé ṣe ayé tó bẹ́tà àwọn ìyàwó wa wọ́n wẹ̀ kọ́ mu wọn wọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn Islam wàláyé kò sí ẹ̀sìn mi sẹ́ni gbogbo àwọn adìfọ́sí yẹn gbogbo àwọn opó yẹn tí kò sínú ẹ̀sìn mi yẹn àwọn ọmọ àjọ wọn ni wọ́n máa ń yà wọ́n òdodo ọ̀rọ̀ tó bọ̀ ni mo sọ fún yẹn àwọn ọmọ àjọ wọn kọ́dà àlàgbà kan ọmọ yẹn ọlọ́mọ yọ tiẹ̀ àmọ́ wọn ò ní fẹ́ wọlé bó wọn ṣe ń ṣe ra wọn bó làwọn ti wọn ń ṣe wọn àtàwọn opó wọn wọ́n sì níyàwó kọ̀ọ̀kan ni wọ́n ní káwọn ọmọ fẹ́ nínú ẹ̀sìn àwọn òpùrọ́ ni wọ́n òpùrọ́ ni wọ́n àwọn èsì ìparọ́ nínú Islam ẹ̀yọ́ mayami nínú àǹfààní tó wà fún polygamy àtàdúdú mahrajul lil aql